Yoruba Vocabulary Supplement for Unit 18. Pẹ̀lú pẹ̀lú Egbon, ẹ̀gbọ́n Aburo, àbúrò Ara, ará Obi, òbí Obakan, ọbàkan aládùúgbò aládùúgbò ọmọ ọmọ olùkọ́ni olùkọ́ni ẹgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ alábàáṣiṣẹ́ alábàáṣiṣẹ́ ọmọọ̀dọ̀ ọmọọ̀dọ̀. Exercise one, columns one and 2. ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ. òbí òbí rẹ ará ará rẹ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ rẹ ọmọ. ọmọ rẹ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ ọbàkan ọbàkan rẹ àbúrò àbúrò rẹ olùkọ́ni. olùkọ́ni rẹ alábàáṣiṣẹ́ alábàáṣiṣẹ́ rẹ aládùúgbò aládùúgbò rẹ. Exercise one. columns one and five ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ̀ òbí òbí rẹ̀ ará ará rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀. ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ̀ ọbàkan ọbàkan re. àbúrò. àbúrò rẹ̀ olùkọ́ni olùkọ́ni rẹ̀ alábàáṣiṣẹ́ alábàáṣiṣẹ́ rẹ̀ aládùúgbò aládùúgbò rẹ̀. Exercise 1, columns 2 and 5. Orere. Ọ̀rẹ́ egmore, egmore, obire, obire, arare. òbí ara rẹ̀ ẹgbẹ́ rẹ ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́gbẹ́ rẹ ẹlẹ́gbẹ́ rẹ̀ ọmọ rẹ ọmọ rẹ̀ ọmọ ọdọ rẹ ọmọ ọdọ rẹ̀. ọbàkan rẹ ọbàkan rẹ̀ àbúrò rẹ àbúrò rẹ̀ olùkọ́ni rẹ olùkọ́ni rẹ̀ alábàáṣiṣẹ́ rẹ alábàáṣiṣẹ́ rẹ̀.